嗯。 <laughs> 我回去送 angerufen? Ja, ja, aber die ist bestimmt, geht, geht nicht rein. Aber ist nicht schlimm. Ich bin ja nicht für Irene hier, ich bin ja zum. Nur für Hajia, ne? Sie war also, nicht, also ich weiß nicht. Aha.

my salamu alaikum Salam alaikum alaikum salam anuanom yɛkyɛ wo bia yɛfrɛ ne sɛn yɛhyɛ wo bia sɛ ɛyɛ ɛyɛ 11:30 12 na yɛpamokyɛw uh, wɔn mu si wɔn mu bɛyɛ late 10 minutes nti ɛwɔ sɛ uh, yɛmɔ yɛ yɛmɔ obia nti mbra no nti nti 12:10 ɛna nyame yɛ adom a yɛde no yɛde bɛ ɛbɛba yɛde no ba nso a sɛdeɛ ɛsi ka no yɛde no bɛkɔ anim ha mmaa no obiara bɛgyina akyiri yɛn nuanom nso yɛpam kyɛw deɛ wɔn mu nyɛ kramufo no nso no yɛbɛgyina na wɔn agyina yɛn akyi yɛyɛ a yɛpagya no sɛ de no kɔ amena hɔ a mmaa ɛndi akyiri ɛyɛ mmarima nko a yɛwie a obiara pɛ a wɔbɛtumi ade bɛn aba bɛ ɛyɛ abɛtumi aba yɛpam kyɛw pii nti yɛbɛyɛ late ten minutes one hour 10 minutes. Okay. Ja, äh, äh, äh, Salam alaikum. Gruß an euch alle. Äh, wir haben so abgemacht, dass die Welt um 12 Uhr hier gebracht werden. Aber leider, äh, wir haben Verspätung, 10 Minuten Verspätung. Deswegen, wir bitten alle ums Geduld. Danke. Ja. Kasar bu işler. Serma. Ya sen. Nasıl? Benim amitaşım. Thank Thank you. ọkọ̀ Thank you. Yeah. No. しゃりみたいな。Thank you. Me? Him or me? been she Machen Sie bitte den Weg frei, ja? Bitte. Auseinander gehen. Danke. Was denn?

Comment Şey, kabar yazıyor, so lá, aranın sözü. Kova galiba. Mama Platz vamos bitte Platz. Platz machen, Platz lassen, danke. vamos bin ja bei Ajiyama Tikalo. drop everything. We love you. Love you, I love you. Ajia, you where? boy? But, what? Selam Hanım, Allah yapamısal Unyal Cumhuriyya Arakan Yusuf. So, bizim kulakla bunu kadar savunuyor bazen bu var. Yaşar Arakan. Yapamısal. Yapıyamam paranı okey. Yapamısal. Mucho, mucho, mucho, yapamısal. Paçol. Against the Islam, yapamısal. Ubeçim yesu mewa ubu. Ya, ya. Ya, ya. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر يا سلام هذا منا مالي صار يا منا مالي صار هذا منا كهمبك دي وجهها كارثة هذا منا كهمبك دي وجهها كارثة yɛnua no mu a no nyɛ kra mu kɔ no wɔn bɛtumi agye na mba no so ɛpamokyɛw ɛso no ɛdɛbɛn ɛdɔɔso ɛpamokyɛw ɛpamokyɛw salamu alaikum shehu mustapha binanki mekare musumayani yasuma shi so na yasu ga os meninos olham lá fora. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسولنا Muhammad وعلى آله وصحبه أجمعين Verehrte Geschwister, wir werden jetzt unsere letzte Verpflichtung tun, indem wir einen verstorbenen Gebet verrichten werden gegenüber der Verstorbenen. Wir möchten uns bedanken, dass Sie von Weitem und Nahen für diese Zeremonie hierher gekommen seid. Dankeschön. Im Namen der Angehörigen möchten wir uns bedanken. Vielen Dank. Inshallah, Imam Mohammed Mustafa wird inshallah den Totengebet leiten. Und danach anschließend, nachdem wir mit dem Gebet fertig sind, werden wir anschließend mit der Beerdigung anfangen. Bitte. وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه ومن والاه والسلام عليكم ورحمة الله وبركاته za mu gabatar da salatu janaba salatu janaza za mu yi takbiratu guda hudu rezitieren wir Surat al-Fatiha. Zweite Takbir machen wir Salatu ala Rasulillah. Dritte Takbir machen wir Bittgebet für unsere beliebte Vierte Takbir machen wir Dua für uns und für unsere alle Verstorbenen, inshallah. So werden wir diese Salat anrichten, inshallah. Nach rechts, nach links. Äh, sie machen am Schluss, was ich gemacht habe, machen sie nach. Und das war's. Inshallah. Thank うどんうどんうどん habe einen Verstorbenen hier, Fatima Mumuli. Sie war mit uns zusammen. Es kann sein, da es zwischen uns eine bestimmte Sache gibt. Zum Beispiel, er hat, sie hat was von jemandem genommen und sie hat das nicht zurückgegeben. Oder sie hat jemand was gegeben und sie hat das nicht zurückbekommen. Hier müssen wir das erklären. Wer in diese Situation mit Verstorbenen ist, er oder sie und das auch salamu alaikum anuanom ne adɔfo a mowɔ ha yɛsane akyia momone ɛna wɔda haw yi ɛbɛtumi ayɛ me ɛbɛtumi ayɛ wo na n'ani nda sɛ ɛndɛ ɔno na ɛde ne bɛba na deɛ nyame tumi yɛ ɛpɛnyi deɛ ɛyɛ ahia ne sɛ yɛ nnuabaa no yɛnim no ɔyɛ adwadifoɔ ɔne nipa bebree adi dwa obi biara sikasɛm ɛwɔ wɔn nipa kunu ntɛm sɛ wɔyɛ ɔbaa bɛrima penimu anaasɛ akwadaa sɛ ne biribi wɔ nipa kunu nkyɛn yɛ patwɔ na wɔn bɛma yɛ amaneɛ nipa kunu mbura sisi a mbɛkasa ɛnyɛ san so a abusuafoɔ wɔ hɔ wɔn hyɛ bɔ sɛ wɔn nka sɛ wɔawu nti wobɛtena ase na ne sika wɔn nkyɛn na afei okotena na wo so ne sei ɛnyɛ san so a wɔn ho abusuafoɔ no takbir lokaci ya kai wai Qur'ani ya ce wai kan rayu yau kamar ba gobe na farko kenan na biyu kuma Allah ya sanar da mu wani rana kamar haka kowane rai ya na wannan rai yar uwanmu Fatima muna kiranta Fatima saboda albarkacin su gadiyanta abin da ya same ta ya yi samu ni da kai a musulunce kamin a yi bisau ana tambaya in tana bin wani bashi in wani kuma na bin ta bashi in tana bin wani bashi don Allah in akwai batun kuri tsakanin ta da mai shi kar mai shi ya ji tsoro ko kunyan mutuwan da ake yi ya zama da kama ya ce kama na yafe amma ya zo na gida yana kuka yana cin talauci kowane lokaci sama da kudin shi ran shi ya bata haka kuma tana da abu da yake wurin wani kai ma ce kamar domin ta mutu ya sa kai ba komai akwai kiyama abin da ya sami tanga ya iya samu kowa shi sa Allah iya mana Allah ya gafarta mana kurakuranta duka Allah gafarta mana Allah ya samu cika da imani yan uwayenmu da yake sun yi rauni wurin ibada Allah muna roko ba su karfin yin ibada kan da kamata Allah cuta alaikum alaikum salam Um, with the utterances that our big uh, imam and our big brother said, Hajia Fati is our sister, and she's a businesswoman. She have encounter with a lot of people on this uh, in Hamburg here. So if you are here and you are owing her money, saying that I am on your agenda. I want, that I want to forgive or hate. Or if she proceed whatever we want to do. Salam alaikum. Alaikum salam. takbira ta hudu na uku za mu yi addu'a ma ajiya fatima ta mumuni muna rokan ikhlas wurin addu'a musa kanmu a ta yau wata rana mun zan babu kuma muna fata za a yi mana addu'ar kirki shi yasa muna rokan ikhlas kowa ya yi addu'a kirki magawan ajiya fatima mumun saboda wace rana mu ma mun zan babu muna fata za a yi wani addu'ar kirki ikhlas shine mustajaba to Allah ya karba mana Allah ya sa ta huta Allah ya gama ta da mala'ikun rahama Bolso. Kubeli da tá? ta je vrlo strelci. Da. Ano? Ano? Allahu Akbar! الله أكبر اللهم صل على الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله qual. qual. Ka ka kadın yaptı. Kadın. Cama yaptı. Doğru doğru Allah. Ay sen de sen de sen de sen de. Ya sen de sen de sen de sen de. Sen de sen de.

girls, no girls, no girls, no girls have to go there. Nankana me. Ajana ko. Não dá de ter. Não é de O Chefe, né, mano? O chefe. E aí, de mana? Eu vou te dar, vou tomar uma vez comigo, né? Junior. Sta posto, zio? Sì, sì, sì. Non, non sai chi Ah, no, ne ha visto. Oggi buono, oggi buono. Yeah, yeah, yeah, yeah. Mwen bon mwen di sou yo, mwen mwen di kasi ya man. A ou se mwen. Nan mwen nan ou nan ou nan ou di we ase ou di mwen de ou. Si kasa wokɔ na wompɛ sɛ wosoo mu no mede biribi metwa bi a mɛsutuo mu akyinkyino je which one now this my brother Gideon come. Hey, where you are now? Where you say? When I go, she don't attention. She don't attention. Puxa tudo, cara, não. Yeah.

o kasa yɛ bɛ bɔ dumuni kɛ dumuni kɛ dumuni kɛ yɛ dumuni kɛ. Ô, Vivian. é si ano mo? Eh, kasi na may na Thank you. சொன்னாங்க என்ன சார் ஒவ்வொரு wɔn sɛ tia yi ni wɔ hɔnom nti ɛhɔ na ogyina ok nti wo so so woyɛ nnɛ ne mi na meyɛ opɛti wɔ hɔ no ɔno yi so dorɔ ne Anabwema kusukita no makamadi. Nazo munu mwi. Azima TV sayda no bina. Nsa haye se mum. Nsa ye die. Se so munu mwi. Nsa ye die se bi dia. Ana munu mwi ana mbai. Munu mwi ana mbai ana. Ya ye mu tu ya. Because my TV sent one mesasikatse obi wa ata ni ok okay bonsu mo ye yi modi eh na ko kwashe mesasikatse emi madame na Madam Nelson.

Unimade challenge will be from Kamara. Because after very different. Madam. Ah, ayi wɔ se hanu mu mi mi na mi mi mi twɛ video bi wɔ hanu se fɛ jefe mɔsi na aba no yɛ jefe mɔsi na aba no dede ɔfrɛ mi na fɛn na ɔba bi Junior now. Uri Junior wahanzi uri ya ah, anawabeshe. Asawe. The famous dude, you know, we we we we have been afraid from Belgium. 那万别死了。

one. simple. party. Man, tu engkau. What's it like? Thank you. kasa. Nee, nee, nee. Ah, dann müssen wir 50 Meter weg. Ja.

Hocam maça mum